Ara mi ràn ẹ́ olúkú mi ràn ẹ́ ọ̀tẹ̀tí ọ̀rọ̀ òtítọ́ ẹ̀ ọlọ́run fẹ́ràn híra. láyé jọ́mijọ́ àhìgì àhẹ̀ràn àhàyéláyé àhìlẹ́ àhòfurufú àhàn ẹ̀ni ẹnì kan ṣókí rálókòrin èèyàn kan ọlọ́run òun ké dá oorun òṣùpá àtìràwọ̀ á dá ayé àti igi àtẹran gbáyingbayin ọ̀rá dá ọkùnrin kan àti obìnrin kan ahọ́n ṣìkẹ́ ṣiṣẹ́ kọ́ amọ́wọ́ ṣiṣẹ́ ń tó dá gbogbo wọn ẹ̀ arun kí ṣàmúwé ahọ́n tù wá. eríkọ ọkùnrin kìnní òun kí ádámù eríkọ obìnrin kìnní òun kí efá. gbogbo wọn kí wọ́n hùn wá ní ká inú ọ̀hán dùn ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run hàn fẹ̀ wọn. èṣù òun kí olú gbogbo ń burú wọn ẹ̀ òun kọ́ ọpẹ́ gbogbo ń burú. òtójọ́ kan èṣù àtàn efá àti ádámù ọlọ́run ti ré wọn àwọn bá tẹ́lẹ̀ èṣù ọ̀mọ́nì kú àmọ́ èṣù ti dáhùn àwọn mọ̀ nìkú ibẹ̀ kan ti yí padà kó lọ́dọ̀ ọlọ́run átẹ̀lé èṣù ọ̀hún tún ṣolúkú ọlọ́run àìsàn wàhálà àti ìbànújẹ́ ehàn dì bá wọn ọlọ́run pé wọn àmọ́ àrùn bá wọn ọkàn wọn ti bàjẹ́ ọlọ́run kórìíra ń burú ọlọ́run ti rí wọn a ò fẹ́ràn wọn a ò lukùn kiri wọn a mọ̀ láti jìyà ẹ̀ṣẹ̀ wọn ọlọ́run ti rí a kò bá pẹ́ wàhán ti karùn jìyà ṣẹ̀yìn wọn. àwọ̀ àrán ọmọ ráyé ahọ́n ṣe bí tẹni. ẹ ọmọ ahọ́n àkú jèrè ń jìyà ṣẹ̀wọ̀n wọn. àyìn kàtó ṣèrùbọ ẹ̀kú ẹ̀ṣẹ̀wọ̀n ẹ̀kú lọ̀kan wọn. àyìn tàn kó wọn á tó rẹ́. ahọ́n ìrùbọ mìíràn ẹ̀ ṣèrànlọ́wọ́ wọn. inú ádámù àti éfà ti dùn tèrè ọ̀rọ̀ ọlọ́run họ wọn tèrè ọ̀fẹ́ padà dolùkù ọlọ́run. ọlọ́run ti yàn ya. àmọ́ òhìnì rágbóró àyìn àyìn àmọ́ ọ̀wọ́n àtọmọ wọn ọ̀ní ní àlàáfíà ló kàn bá ṣe òun ò fẹ́ rí wọn yìí a ń mú ọmọ agbitan ọmọ ṣèrùbọ àyìn ẹ̀jẹ̀ ọmọ agbitan yìí á nàgbára àmọ́ ní kọ́ wọn nípa ẹ̀jẹ̀ ọmọ òun a kò bá ti rí ẹ̀jẹ̀ ọmọ agbitan yìí ọ̀hà ronú kan ọmọ òun ọ̀hà hàn dàríjì hàn a kò ní tàn ṣá ọ̀hà ní àlàáfíà àyìn pẹ̀pẹ́ tán òun kọ́ lọ́rùn arán ọmọ ẹ̀kan ṣoṣo yìí ní ráyé òwúrà bí ọmọ ọwọ́ ahọ́n dàgbà bìtẹ́ni kristi á dẹ̀ṣẹ̀ àmọ́ ememi ẹ̀ hìlẹ́ jèrè tẹ́ṣẹ̀ gbogbo ni òye ọ̀daràn ni burú wọn ń pa ahọ́n ti pa bẹ́ẹ̀ àgbáyàrá jẹ bẹ́ẹ̀ ṣe ṣọlọ́run ti kárẹ́ kọ ẹ̀mí ẹ̀ hàn padà ọ̀dọ̀ ẹ̀ òhàn padà rọ̀dọ̀ ọlọ́run à ń dò ń bẹ́ gbóró bẹ́yìn lọ òun kéyìn lọ́rùn òkò jésù kú ọlọ́run ti ré àmọ́ ti E nípa bẹ́ẹ̀ kọ́ gbogbo rúbọ ohun èkú ó ti parí ọlọ́run ti ré àyìn bá ti gba jésù kristi gbọ́ ré òun kí rúbọ ohun ẹ̀ṣẹ̀ òun ò láti dáríjì nípa bẹ́ẹ̀ kọ́ kóònù gbogbo pọ́nà burú ẹ̀wọ̀n wọ́tẹ̀ ìtẹ́lẹ̀ jésù kristi okòó ìtàn kọ́lọ́run àti òun wà láfíà.